sọmọ lò. the street girl the eliminators kill and go no padi for jungle death wife assignment to be accomplished the street girl added criminal the more you look the less you see cinema. wọ́n lè wàá pa ẹ́ tó bá pa ẹ́ tán lè pa ẹ̀mí ó lè pa anybody tó bá mọ̀ pé directed by Muideen Saidi, starring Victoria Kolawole, Saidi Balogun, Adeniyi Johnson, Madam Sajẹ, Ladi Folarin, Tobi Olasco, Olayinka Solomon, Obatide Kelvin, Kẹ́mi Apèsè Kẹ́mi Tí, Fẹ́nọ́ Bakare, Ọ̀túnbọ̀ Majibike, Ọ̀pẹ́ Òkúnọ́lá, Àríọ̀lá Odúbẹ̀lá ní kẹ́pẹ́pẹ́, Victoria Adébóyè Tina Omokoro, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láì tàgbé àkọlé ẹ̀ ní The Spectacle, Story Ẹ̀wù Technical, Iṣẹ́ bàbá iṣẹ́ nílé òkọjá bẹ́ẹ̀, Rabi your copy now now ọ̀la school adioyọ̀kè òjò tẹyẹkẹyẹ. ẹ ó ní ìtẹ̀mọ́ kan ìjọba yà á gbé ìlọ́wọ́ à ń bẹ̀. open lemani shoe street girls ṣaṣa ọmọ ṣáàṣì kí mọ wọ níwájú ṣaṣa ìṣàyọ̀pá ṣaṣa. One, two, three mo ti bọ́ lọ́run dá májẹ̀mú wípé ṣé láwọn ọmọ mi méjèèjì ni wọ́n á kàwé débi téèyàn kàwé dé. àjẹlé ò ní bínú kí wọ́n fẹ́ yẹn adìyẹ sọkò sọ́jà bẹ́ẹ̀ ni àwọn àròlé ò ní bínú kí wọ́n lòdì sí epo pupa ó yẹ sílẹ̀kùn. ṣé ìdílé sì nìyí náà ni wọ́n ti wá fi mọ́tò bọ̀gìnì ńláńlá ló fi ń já ilẹ̀ lálálẹ́ a ní kó má dàmọ̀ ó lóun fẹ́ dàmọ̀ tó bá dẹ̀ ti dàmọ̀ ni a gbọ́dọ̀ jẹ́ kó dàmọ̀. sinima titun eburẹ kuturu pọn méjì balùwò kùsùn àfọwọ́panu gbọ́gọ̀sọ kùsùn àsìkiri ara rẹ̀ wuruwuru. adiá fún wọn lóde àìgbọ́n ọgbọ́n pa wọn lọ bí abẹ́. akókò pàwọ́rọ́ tẹ̀yìn lógún bá ń jàbí àríra. wọ́n ní ó jẹ̀bùrẹ́ olóhùn jẹ́. oúnjẹ ọmọ tó korò lẹ́nu abiyamọ tó jìṣẹ́ jìyà. Cinematic Ebure. It's a blockbuster written and produced by Victoria Adeboye, directed by Muideen Sayinde, starring Odunlade Adekola, Olaniyi Afanja Sanyeri, Tóyìn Aláwùsá, Saidi Balógun, Victoria Kọ́láwọlé, Ọ̀túnbọ̀ Majibike, Victoria Adeboye, Martini Ọ̀gbẹ́bọ̀, Ọbátidé Kevin, Ariola Odubela, Ketanbo Kọ́lá, Tóbi Ọ̀làsíkò, Péjú Johnson, Ọ̀pẹ̀ Kọ́lá, Ọ̀pẹ̀ Ọmọ Sàláwù, Jeremiah Heritage, Kẹ́hìndé Abọ́lájí Simple àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láì ta pé àkọ́lé ẹ̀ ní èbúrẹ́. ó ti jáde báyìí ẹ̀ tó kú ojú ọ̀nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o the return of Taiwo Taiwo àti ìta àpàkọ́lé ẹ̀ ní ìyá amúfo olómi èbúrẹ́ làkọ́lé eléyìí. ó ń bí wọn jìnnìjìnnì bọlẹ̀. adé òní ọ̀kẹ́ kò jọ kẹyẹkẹyẹ gbogbo ẹgi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá ìtúlóńdún. ọmọkùnrin mi ọ̀dájú لعبتني آه لعبة اللعبة آه لعبتني لعبة اللعبة لعبة اللعبة تاgbéṣá yé ìdààmú àdúgbò ni o wọn lábẹ́tẹ̀ láwa tàgbéṣá yé. àpè kólógo máa ràn rògbò àpè kólódó máa mọ̀ rògbò àpè kọ́lọ́nà máa mọ̀ rògbò. bí wọn ò bá ti gbé. ń bá ọmọ mi sọ̀rọ̀ lọ́wọ́. ló bèrè mọ́kà. Ah, ah. a ṣe èrè yẹn o. bọ̀bọ̀ tó fẹ́ gbé ọmọ ẹ lọ ṣe pàrọ̀ lé mi ni àbò fẹ́ gbé jù ilẹ̀ sílé wo ló fẹ́ ṣe inú ẹ̀ torí wàá mú kan ni ó máa fi struggle kan ni ìdídà kò mọ́dà ọmọ ẹ àbí kò lọ síta kò lọ mọ́dà àwọn ṣúgà dàdí ń tà. báwọn tiẹ̀ ṣe máa ń gbé ẹ lọ ṣe ṣé o ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ọ̀dọ̀ ìyá ọmọ wẹ́wẹ́ ni mo máa gbé jù sí. ìbò ọmọ èsì ọ́gìlì báwo ló ṣe máa ń dààmú tó bá fẹ́ lọ gbé lọ́dọ̀ ìyá ọmọ ọlọ́mọ wẹ́wẹ́. mo ti máa ń sọ fún ẹ hmm. fèsì mi gbogbo ebú tó bá fẹ́ bú mi bú mi má máa bú ọmọ yìí o ọmọ olóríire lọmọ tó ń wò yìí o ọmọ yìí máa ṣoríire o. arúgbó ò lè lé ikú lè lọ́kọ̀ọ́kún. ọlọ́run ò ní olórí burúkú nìyẹn gbogbo àwọn ọmọ tó máa tinú ẹ̀ jáde wọ́n máa arúgbó ò ní lórí burúkú. mi ìṣá gbóyún bíi tiẹ̀ ìwọ ló ń ṣe olóṣò tó tún gbóyún ojú ò tiẹ̀. àná lórí burúkú ni ìṣekúṣe ṣáà ti tiẹ̀ jẹ́ olóko hmm, bébì vera bọ̀bọ̀ dámọ̀ lọ bíbí. la olóṣì ní lábẹ́ la. àbẹ̀tẹ̀lá àtàgbéjà ẹ̀ ìdààmú àdúgbò ni o. àwọn ọmọ tèmi ló ń bọ̀ yìí o àwọn ọmọ lóko. ó pọ̀ Basira Charlie baby kí ló ń lọ kí ló ń bọ̀ ṣé gbòòrò ti já nìyẹn ti yá nìyẹn o thank god it's friday o. cgif la ń sọ a ti lọ nìyẹn kò sí time. bọ́dẹ̀ ní kí bẹ́ẹ̀ gbọ́ ọmọ ẹ̀ ń sìn ò bọ̀ lọ́wọ́ yèmí gan wà lójú ọjà. eléyìí má bọ̀ fún rárá ọ̀dọ̀ yọ ọlọ́mọ wẹ́ẹ̀ ni màá lọ jù sí. tó bá ń gbọ́ ó ti lọ it's going ó ti lọ ẹ̀yin ẹ má fọ ẹ má fọ ẹ má ta. Go Bata. Go Bata, Balenciaga. Balenciaga. Balenciaga original no be fake. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ mọ́tò bá gbá kó ló mú nọ́mbà. Owó ìyá mi. From January to December la fi cash out. Balenciaga. Ẹ bèrè níyàrá olúwa ló fún wa ní lámbà. Labalábá tó ṣubú lu àìná these days ó máa dọ̀bálẹ̀. yà sílẹ̀ fún. ó pọ̀. sílẹ̀ fún. alẹ́ sí aga. oríta sọ aga náà la ṣì wà. ìdúgbò àwọn afọ báwọn lámbà yẹn ni. ẹ ó sì ń lọ kò tó. kí ni wọ́n fún yín báyìí. ẹ wọ́n ti ẹ̀ fún mi fẹ́ẹ̀gì méjì kan fi wọ ọkọ̀ ó ṣàpọ̀ lójú. méjì péré ẹ méjì iná náà lọ. ọjà tó fún mi lánàá ẹ ó lọ fà. Ah, ọjà yẹn. Ah, mo lọ dàbí bàbá ọlọ́jà tó jọjà tó lọ ń jà lọ́jà ọmọ alájà ò àná ẹ lọ fà ọpẹ́lọpẹ́ innocent òun ló gbà mí lẹ́wọ̀n bá fọ́ mi. Balenciaga kí ló máa fi lo eléyìí torí eléyìí tó fẹ́ gbé yìí ó gbọ́dọ̀ fi kan lò ó kó má lọ gbàbẹ̀ lọ. wọ́n ló tún lágbára ẹ kúkú fún mi small. kí bẹ́ẹ̀ ló bíìgì lẹ́nu àná ẹ̀ lásán ojú mi já arúgbó. ẹni wé náà wí náà ọjà mọ̀ ọ́. ṣé kí yọ òfìdè rògbòdù ọ̀pọ̀ ẹni náà fi òkú ní ẹ̀ka. lábẹ́ tẹ̀lá ń bí. mo máa kó tọkọ olórí ibú bàbá alákùn bàbá ẹ rẹ. ẹlọmọ wẹwẹ. àyà Francis Francis akígbe máa wù. ẹlọmọ wẹwẹ mi ti ń ṣàtẹ̀tẹ̀ bù ẹ má wojú ẹ gbogbo tó ń kéèyàn ó mọ̀ pé ó máa lọ ẹ bá lọ sí èsì wàhálà. mọ́tò ẹ̀rẹ́ yìí. ìbejì ń pamọ́ bí. ó yanu bẹ́ẹ̀. àyàtàtà máa ní olóo bẹ̀rẹ̀ sí ni máa wà fún ẹ bẹ́ẹ̀ sì ẹ̀ kí ló fà á gbé. Ah, àwọn èèyàn rẹ̀ ṣàlí ṣàlí ṣàlí ṣàlí ṣàlí bèbí ṣàlí bèbí báyìí sí. Ah. Ah, báyìí sí. àyàfẹ́ àrà. àyè eh, ṣàlì ṣe fáyìn. kiri ó dọ̀la yẹn àríyé lọ́la. àmà ṣe bá a ṣàlì ẹgbẹ̀rún kan rèé ó sì jẹ mí lówó bíi eh, ọjọ́ méjì mo mọ̀ pé mo jẹ ẹni lówó ẹ má wọrí má ti dé ẹ má wọrí má bá yín rà nǹkan bọ̀ fẹ́fẹ́ you god mo fẹ́ you god o ṣàwámà ṣàwámà ṣàwámà ṣàwámà má <laughs> bá yín ra ṣàwámà bọ̀ ẹ má wọrí. o ṣe ṣáàlì. má hmm, yín lẹ́tà lọ́la ẹ pẹ̀lẹ́. ah bàṣíà bàṣíà ìyá ọlọ́mọ wẹ̀wẹ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo ọmọ tó ń gé e, báwo lè ṣe kó tó bá yẹ pé mi ni ti lù wọ́n pa. ọ̀ má sọ bá a kò lè lù wọ́n pa iṣẹ́ wa là ń ṣe làbí tìrẹ kó máa gbébọn àwọn àtọ́jú rẹ̀ ṣẹ̀rẹ́ àǹtí ẹ ṣe kí ẹ lọ bí mọ̀ àsìkò ń lọ ẹ ṣe kí àwọn bàbá yín tọ̀ wọ́n bí kọ́jú tó àgbà iṣẹ́ tó àgbà ń bẹ́ bá a sọ fún wọn a máa ń tọ́jú ọmọ mi. sọ́rẹ́ mi ò èmi ò tí ì ṣe tán. ẹ ẹ la bímọ ọ̀yà kí ẹ má bọ̀ mọ́ wa. bímọ kí ṣó bàjẹ́ ẹ má lọ́dọ̀ ọ̀yà kí. ẹ kó sì lọ́jọ́ eléyìí ò lè bímọ àgàn ni bó ṣe wéré. olórí sùkú tájù tájù kó ọkọ ọ̀yà bàtà bàtà nù ọ̀pọ̀ ah, àǹtí àti kele rúgbò ni àyíká àyíká àyíká àyíká àyíká àyíká àyíká àyíká ah, ẹ má pẹ́ o kó má dùrọ̀lẹ́ lọ o kó mo yẹ kán o.

dem. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi ó pọ̀ ó pọ̀. ọmọ tó ṣàtọ̀ ṣàtà. ọ̀rẹ́ mi tí ó kéré tèmi kò kéré. ah ah combination yóò pé personnel yellow on green green on pink pink on black ah ah ó pọ̀. Lagos colour. aṣáwó. <laughs> oh my gosh. Má worry o. Ẹ <laughs> eh, ṣe ṣe ṣóòṣ ṣóòṣ. Wọ́n ń pe ẹran. Igbi tí ẹ náà yọjú, ṣóò resettings ni ṣé ò rí nǹkan tá a pé ò rí level ni ò oh, rí bọ́ọ̀dì ẹ come on go sit there. wọn náà wọ colour combination. sori wo ó ń ka ẹ lára ni sori àjọ ń lọ ni ìyẹn sure. ẹjọ́ ń lọ bo. mama no mo béèrè lọ́wọ́ ẹ ni. níbi tán ti fẹ́ ṣàwọ̀. ibo ni bẹ́ẹ̀ ṣé ńgbà tèmi ṣe list tí mò ń dárúkọ gba àwọn tó máa jáde ṣé mo gbórúkọ ẹ ṣé mo gbórúkọ ẹ ń bẹ. mo pẹ gbàgbé ìkọ́ ló ń ṣe ẹ̀ tó ra wí tó ń sìn ó dàbí rainbow ó jáde bíi candy crush ẹ kọ́lọ̀ ní kẹ́ni bọ́ sí relegation kò bọ́ sẹ́yìn fún mi jàre mo ní o bọ́ sẹ́yìn kó lọ bá sẹ́ẹ̀tì ẹ̀ yìí tẹ́ máa dilé mú nìyẹn táwọn kọ́sọ́mà bá dé kí wọ́n rí nǹkan bá kò lè ṣe pé tá a bá kọlu ẹ̀ ń òun láńṣọ lára ó máa sùn kálẹ̀ ẹ̀ ló máa ọrọ́ ní. mama tó bá kéèyàn ni géèmù ti change o. àbára ilé yìí ó yà kó ṣì lọ sẹ́yìn jọ. mama ẹ má tiẹ̀ dá lóhùn ó ń bẹ yín tó fẹ́ fara wé àwa ẹ̀ náà àwa ajá máa máa <laughs> ṣì ẹ eh, eh, eh, ìwọ kan tó rẹ nìyí wọ mọ bá rí adarí pọn ọ dìde. màá mú o. ṣé mo pè ẹ sọ̀rọ̀. kí ló mú kí ni. delegation delegation. kí ni bọ́ sẹ́yìn. màá mú ẹ ẹ má ṣe bẹ́ẹ̀ rí bí mo kán gbogbo ẹ̀ tí mo jojú gbèsè tán ah, màá mú ẹ jọ ẹ má ṣe bẹ́ẹ̀. ṣé o mọ̀ kan tí mo kàn fẹ́ wò mọ́ wọ lára iṣẹ́ ẹ jìnnà. Ah, ọmọ yìí ṣe no abíyá ṣe. full option lọ <laughs> ó wà láàrin ẹ̀ iṣẹ́ àjòkó àjọ máa lọ ni ó yá ah, ẹ gbà mí wọ́n ìdẹ́bìnrin ṣálí àti eh, bàtírádà. Ah, eh, irú àwọn ọmọ olórí burúkú wo lélẹ̀ ṣé tí bá tún bẹ̀rẹ̀ sí wọn ní níyà jẹ́ níyà wọn wọ́n gbé dé àwọn lẹ́nu ọ̀nà wọ́n gbé ọ̀rọ̀. kí ló ṣẹlẹ̀ kí má bínú sórí yóò burú ṣé táìmù tẹ̀mí fi yín pé kẹ́ gbé bíbá yìí ṣé táìmù yẹn lẹ yìí. mama no be so ọmọ yín ìyá ni ni mo gbé lọ sọ́dọ̀ ọlọ́mọwẹ́. mo rò pé lórí burúkú ni wà á ti ni ṣé fẹ́ ṣòfò papọ̀ ni mo béèrè lọ́wọ́ ẹ̀ ni o torí àwọn kọ́sọ́mà ti ń pè mí látẹ̀kọ́ wọ́n ti ń retí wa èmi ò fi business tèmi ṣeré o ẹ wá kó ṣì bẹ́ẹ̀ mi o. kí ló dé ìwọ ọmọ náà bí àbí dáná ń pé kó dúró dè màmá ìgbà òjò là ń gbà rẹ̀. orí ẹ ti bàjẹ́ ẹ wá bí ẹ má kó ṣì bá mi o mi ò fi bísínẹ́sì mi ṣeré o ẹ̀yin girls ṣe ti rẹ́dì. ẹ ti gba nǹkan yín dáadáa. mo ò fẹ́ wéèrè kẹ́nìbọ̀dì má lọ sórí òṣì mi tí mo lọ. òun ló ga adájọ́ o jẹ́rìí wọ́n ti. màmá o ẹ fẹ́ máa lọ bá ah, níyàwó rẹ̀. ó ká wọn lára. ó ṣe àṣìwọ̀n ṣe àṣìwọ̀n ṣe àṣìwọ̀n. ẹ máa lọ ó dàbọ̀ aṣáwó aṣáwó. ó ti ju Yeah. irú ọmọkùnrin ayé rẹ̀ mọ̀ wù mí o. ìbéèrè ló jókòó sí ọtí mímu sìgá mímu gbó ọmọ mímu gbogbo yẹn nìkan mímu ọmọ wọn àjẹ lónìí aago méjì bẹ́ẹ̀ ló ti lù ẹ sì kọ̀kan nínú ọmọ rẹ àtẹ̀mí bẹ́ẹ̀ kọ́ tó jẹun lónìí ọdẹ wà níbi bẹ́ẹ̀ ọmọ ẹ̀mọ́ tẹ́. ṣé aago méjì lù yẹn ilẹ̀ tí wàá mọ́ ti pẹ́ lọ́jọ́ tiẹ̀ ṣé wọ́n ti lóúnjẹ wájú tèmi. tombe rionde dana lo ngbe kiri wọn lọ wá nǹkan tó bá o ayé rẹ ta pa òbí àgbàdo ayé rẹ gbókè bí orógbó ọrù ibi àbáyé ara rẹ débẹ ọrù ibi ọba yàrá rẹ dé wàá lọ láàárọ̀ bẹ́ẹ̀ wàá dé lálẹ́ èyí owó oúnjẹ bẹ́ẹ̀ wàá dé ni wàá dé sùn náà ni ó lọ ah, wá orí ń pọ̀. kí ló dé tó ń kí mi báyìí sọ ẹ máa paná sìgá lójú ẹ o. lójú yèsí. ara mi ò yá o. wọ́n tó bẹ́ẹ̀. èmi ò tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. sórí àwọn kiri tó bá ti kọ́kọ́ mú láàárọ̀ kùtùkùtù èèwọ̀ wá mi tiẹ̀. bá ẹni wẹ bá mi. a dáa fún ẹ. àṣẹ bá mi. àárọ̀ ẹ lọ́rùn. àṣẹ bá mi. táwọn náà bá fẹ́ kó dáa fáwọn kan tọrọ lọ́wọ́ ẹ̀ ó ti yẹ bá mi lọ sọ́dọ̀ àìná Eh, máa ṣe tó máa fún owó ẹ̀ eh. owó ẹ̀ ṣe é. ṣínà ah. ọmọkùnrin. mo rán ọmọ ṣé ò ń pè. ọ ti tó ẹ̀mí lò bẹ́ẹ̀ kí mo ti bú ọ kí mo dẹ̀ ti kìlọ̀ fún ọ pé mo ràn ọmọ mi lọ́dọ̀ àìná má bí ìyábọ̀ àbí kan tèmi porúkọ rẹ̀ mi kò má kọ́ bá wa mú orí burúkú kọ́ mi mú lọ fúra rẹ̀ àbí kí orí gbogbo kí borí burúkú yé náà. èyí tí mo bí máa tán kí n ṣe máa wá ọmọ tí màá rẹ́ǹtì kó lọ bá mi ra ọjà wa ṣé wà ló lọ́mọ ni. ẹ ẹ ṣèbí rẹ sẹ lùkúlùkù la pọ sẹgbẹrẹ ìgbìlá gbé ọ lórí bó ṣe rí. ọkọ ni wọn bẹ́ẹ̀ àbí sunwọnà ọkọ lóore ọkọ lóore wọn tó jẹ̀bi mọ jẹ̀bi tí mo fẹ́ rú rẹ ìwọ àti yèsí. àbígbé èlélẹ̀ èmi kan jẹ̀bi tí mo fẹ́ rú ẹ̀ wèrè kó má yé ṣe kó mọ nǹkan kan sí olòṣì irú ẹ̀ náà lè fẹ́ tẹ́mi bá já ṣé báwọn èèyàn wà ń gbòòrò ńgbà tẹ́mi fẹ́ máa rí tẹ́kẹ́mi fẹ́ rú ẹ̀ ó dákan mọ̀ bóyá wà yìí ntẹ́mi mú irinṣẹ́ láyé yìí ẹ̀dá kan mọ̀ ó kàn rí bóbó rí arọ̀ ló wà lára ẹ̀ tí wọ́n bá jí làárọ̀ kùtùkùtù àlè ìbẹ́lẹ̀ jẹ́ kọ́ọ̀pù kan wàá lò ogun nìyẹn àwọn àrùn burúkú tó máa ń sáré kí tẹ́ bá ti rí ẹnu wújẹ́wújẹ́ wọ́n ń bọ̀ wọ́n fẹ́ jẹun tó bá ti sáré síra ẹ̀ tó bá ti pàdé ògógóró eléyìí tó bá gbé mi tó mọ̀ sọ fáwọn yòókù ni pé ẹ má wá o kò jẹun o kò jẹun o ìyẹn ń dẹ̀ lọ kú ní tiẹ̀ nìyẹn ẹ lè bá ràn lára mi bí mo yẹ wà mo firi àrùn lójú ó sọra ìwọ bàbá rẹ mbẹ ẹ kò cooperate à èmi ká nígbà ẹ báyìí ká ní fàtọ́ ni mo lọ fẹ́ ó máa jókòó lẹ́gbẹ̀ẹ́ mi àmọ́ bá mi láì tiẹ̀ ọmọ ẹ dẹ̀ tiẹ̀ mi bí kí n fẹ́ bọ̀ á ọlọ́run mo fọ́ọ̀mù ṣé tí ẹnìkan ló máa ń yọyẹ láàrin àwọn ọmọ tó kù wo bó ṣe é ṣe tó ṣorí gbọrọ gidi. ọ̀gá mi bó ṣe wà yẹn ó ti sunkún pa mi látàárọ̀ ó sì sunkún. ààyè ah, à yunú yunú ara ẹ̀ máa balẹ̀ ó gbọ́dọ̀ balẹ̀ ah, ah. kí ìṣẹ̀lẹ̀ ó mà ti tó o kí o máa mọ̀ kọ́. kí ìṣẹ̀lẹ̀ kí ìṣẹ̀lẹ̀ orí ilé orí mi ti fẹ́ gbalẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ìṣẹ̀lẹ̀ ó ti rí bó ba tèmi jẹ́ yunwọ́nù yunwọ́nù ó ń lè kú wọn gbàgbàgbàgbà abutia bàbá ọmọ ọmọ fẹfẹ sunkún èmi gan wà lẹkùn yín ṣẹlẹ̀ ìbúrú lọmọ ni kò mọyé mo gbà ẹ sì pa mí dànù lórí èlò ayé wà mí iṣẹ́ tó ń gbádùn lẹ́sẹ̀ yìí ló sùn lẹ́sẹ̀ yìí ó ti ṣe oníwọ̀ ìwọ̀nyí ọmọ bàbá yẹn lójú ọ̀ wọ́n tó bá níyàwó kò sùn owó yẹn kò ní fojú kọ́ ọ́. lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sùn lẹ́sẹ̀ lẹ́sùn lọ bámú lẹ́sùn lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ntìá pìkárí pìkárí pìkárí lórí kíákíá pín òkè mo ẹdẹ bẹ̀rẹ̀ báyìí pìkárí pìkárí ẹ ti rọkọ̀ ya yín ẹ ti rọkọ̀ ya yín lórí ìyá ẹ ti wà bí tó ti lọ tó ti la gbádùn ṣáájú olórí ibú àwọn ọmọlẹ̀bí ẹkú ti gbàgbé rẹ síbí wo bí kojú mi dáadáa n kò ṣe mọ́ n kò ṣe wàhálà òfò mọ́ ẹ sanwó pé ọkọ̀ dù ọkọ̀ dùbúlẹ̀ òṣì síbí àdàgbà máa kúrò lárògbò olórí ìbú ó ṣe máa máa ṣe òṣìkiri ni olórí ìbú ọmọ ẹ dàgbà ẹ ẹ ẹ kéré olórí ìbú àbọ̀ máa ó yá abirùn ọmọ ó yá gbẹ́gun lẹ́sẹ̀ lẹ́sẹ̀. kò ní mú kí ni. orí mo mọ kọ ọ̀yá ẹ̀. ló kàgùn burúkú ẹ fẹ́ pa mí lórí èlò. òye mi o. Ah. Ah, n kò máa rí irú wàhálà báyìí o. ọ̀gá mi ṣe kí mú tó kù. mú kó kù olórí ìlú kó mú tó kù. àbálọ́mọ tó bá tún kù wẹ̀. èmi kan bẹ́ẹ̀ lé fún yín. kò ráyè òṣìó. lẹ́mílá ṣe wọ́n bẹ̀yẹ̀ mo sọ. ọ̀gá mi ẹ lò lówó bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ bẹ́ẹ̀. bọ́ ṣe ń bi ni nìyẹn má bínú. ṣe ilé àárọ̀ ìṣ mo ráwọn oní búrẹ́dì mo kọ́kọ́ rà ṣẹ̀rọ̀ sọ iná pàtẹ́bí dẹ̀ ń pa mọ́ wípé mi ò lè wá kú níbi torí ariwo táwọn ọmọ ìfín disturb mi ti pọ̀ jù mo lè tún mọ́ owó tó kù mo lè fi ra fùfù pé tẹ́ bá ti dé màmá ṣàlàyé fún mi. owó sí. owó tí táwọn ọmọ ìkó wa táwọn ìyá ọmọ ìkó wa ni mo sọ fún yín. olórí burúkú èmo ti àbí àbí ṣọ̀pọ̀nà fẹ́ pa ẹ̀. ọ̀gá mi ẹni sùn. owó owó ló fi owó mi. bábí mú ti. dr wey no sabi work na so ẹgbẹ́. Come back here. ó rẹ sá. kàn má kẹ́. kí ló wà ń bí? báwo lè jẹ báyìí? onífígò kan ni mo ní figo onífígò náà lọ tá síbẹ̀. Ah, àbí wèrè ń ṣàìrán ni fígò lè wo ó ríran ni. ẹ wọ́n lè ń jẹ́ àwọn fígò tẹ́lẹ̀. wèrè tí bá jẹ́ fígò tẹ́lẹ̀ pẹ̀lẹ́lẹ̀ yóò máa jẹ́ yín kan. ṣéyẹ mẹ́rin ló yẹ kókó fún ẹ ó dẹ̀ gbé léyìí ó ń bọ̀ nílé ọjọ́ wo ló máa ṣàbùnà ẹ àyè ọmọ yìí ọmọ tá a sọ ń sí náà ó yẹ kémi náà ti fura ọ̀nà amẹ́ríkà ò sí ọ̀nà kotonu ní sí. a lè gba kotonu náà dé ghana. orí ẹ yí ìyá wa máa lọ tẹ̀wà gọ̀yìn bí àbí ní ghana ghana èmi àìná ẹ̀ àgbà wèrè owó ẹ̀. Chineke ló máa gbowó ẹ̀ lọ́wọ́ mi ọjà wèrè tó ń pè mí. mama. Àwọn ẹṣin dandan. Àwọn ẹ̀kọ́ rẹ̀. Ọ̀nà ọ̀bẹ̀. Lóde pa. Ọ̀gá. Mo sọ fún ẹ pé mi ò ní ìtàkùn ẹ̀sẹ̀ wọ́n náà dẹ̀ mọ̀ pé mi ò ní ìtàkùn. Mama, you no dey this one wey you do, you don carry me jabaye. Eh. Ah. Get one girl wey light like ṣáàlì ṣáàlì ṣáàlì ṣáàlì yẹ. ẹ ṣì ni ló máa ń dárúkọ yẹn. ẹ ṣì ah, ni. àwọn owó kan ní star girl. èmi kò máa máa eh? gún ẹ sí yá ah, máa gún ẹ sí dẹ́rì rẹ̀ àánú mi ò lè ṣe o. Ah. double barrel ni. méjì ni eh? méjì ni mo fẹ́ jẹ lẹ́nìí ó yà á ti get one girl one black girl like that ó fẹ́ mi ṣe báyìí. àní kìá nìyẹn àní. Finkẹ, Finkẹ. Anike ni ọ̀rẹ́ ìsàlẹ̀ rẹ̀. Mama, um, kì í ṣe ọmọ tó wọ black top yẹn ni Ṣálí. Ẹ ẹ tọkọ pọ̀ sí lára. Aláì fi bẹ́ẹ̀ lẹ̀. Ẹ àà má ṣe bẹ́ẹ̀ stop stop stop má dé bẹ́ẹ̀ ibi tí má ti ń wò báyìí no dey check am eh, leave that eh, car Ṣálí. Kí ló ṣe yín? Àwọn ọmọ pẹ̀ bẹ́ẹ̀, wọ́n ṣèdí pẹ̀fẹ̀ bẹ́ẹ̀, ẹ wá ń jà torí ẹyọ kan. Baddest producer more room to you. Baby, ẹ̀jẹ̀ kọ́ máa bọ̀ wá wọ́n lọ bọ̀ ah, ẹ̀jẹ̀ ah! eh? kọ́ máa bọ̀ wá. o bẹ́ẹ̀rẹ̀ ọjà ọjà jẹ́ mọ̀ báwa máa fà yọ. jẹ́ kó mọ̀ ọjà ọjà ẹ̀ wọlé wọlé. ìwádìí ṣàṣà bí ṣàyẹ̀ pa. ó yẹ wọlé wọlé wọlé. ṣàṣà. ah ẹ jẹ́rìí sà ẹ máa bọ̀ street girls. Ah! ó láìkí nǹkan tó ń jà. kò sẹ́rẹ̀ mama ilé gbẹnu tán ọlọ́ọ̀ṣẹ́ ó gbẹnu tán kí ló mọ tó sọ náà yẹn ọmọ tó tọ́ lọ́wọ́ tó fún ẹ̀ ní kó máa bọ̀ mí jẹ ọlọ́run. Ibo tí yóò gùn ẹ̀. Ibo tó gbé ẹ̀. Ah, ah. Ṣé ṣàṣà ni wọ́n bá sí? Street girls lórí kọ́ka òfin kí ni wọ́n wọ́n ìfẹ́ wa tó bá wọn máa rí. àwọn ọmọ pé ṣì máa gorí wọlé kókó yín lè máa fi fà àbí wọn náà bá mi bá wọn sọ. ẹyin ẹyin ò ẹ má fò ẹ má fò ṣé rí àwọn ọmọ pẹ́ ṣì ń bọ̀ àwọn ọmọ ọba tó ń kárì gan ẹ̀yìn kan lọ́sìta ẹ̀kan lọ́sìta ẹ mú anything ọlọ́run ẹ ga zọ. ẹ jẹ ní ẹ gba gbogbo tẹ bá fẹ́ Victor Lama is jumping now. Owó ni kókó. Bẹ́ẹ̀ni o ṣe ẹṣẹ́ owó ni kókó. Ṣé èmi tí mo kọ́ jáde bíbọ̀ ẹ máa gbowó ni? Um, Adéwọ̀n um, wèrè tó fi ń gbómi lẹ́nu ta. Ẹ lọ jàre. Ẹ máa bẹ̀rẹ̀ rádaràda nù. Àwọn ọmọ yìí ò mọ lọ. Ọmọ ó yà ṣé mo ti tẹ́ yín lọ́rùn. Ah. mama ẹ ti wà òkè. mi wà nílẹ̀ ẹlẹ́. èmi lè dìlítì tẹ ẹ bọ̀ ó ní tí mo ń dúró de ṣá. a kò ní pẹ́. ẹ má jẹ òpẹ ó máa dún sí. torí máa kọ àwọn ọmọ mi lọ́wọ́. ó máa dún sí sí sí. ẹ má dá mi dúró. ríà mama. mama kò sọ̀rọ̀. number one. orí ajé. number one. ríà yéé ẹ̀yin guys ibi ni máa kú sí kí ìyá mi pè mí sí mo lè dé fún ọlọ́run ayé ọlọ́run ṣó wípé ẹ̀mí ẹ̀ jẹ́ àmà méjèèjì. àbíjà wàkàrà mo ń kóra ní èmi kan ọkùnrin mẹ́ta ni mí yé má wà ìka fún yín má bàbẹ̀ jẹ́ má tẹ́kàn lé má ṣe bẹ́ẹ̀. ṣé máa ń la plate ṣá. ṣé máa ń la plate tí o máa mo máa ń fọ plate ah! mo kàn kí mo máa ń fọ máa clean plate. Èmi ò kà kò sí tó kà bínú ẹ ṣí lówó yẹn o. Bàbá ó máa gbé ẹjẹ bẹ́ẹ̀ ó máa gbé ẹjẹ. Ẹ ṣí ni ẹ ṣí ni èmi gan máa gun ẹṣin máa gun ẹṣin. Ẹ ṣí ni wọ́n náà. Ẹ ṣí ni wọ́n náà sọ̀rọ̀ mo sọ̀rọ̀ ẹṣin méjì ti pàdé bẹ́ẹ̀ ó ti lọ. lọ ẹja yìí lọ ẹja yìí lọ. rí bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ṣe kankan. ọ̀ ṣe kankan. ọ̀ya alẹ́ tì lẹ́ àbí. wọlé lọ. ní àwọn ẹgbẹ́ rẹ̀ wà dára ara kíkọ́ bí bá sọ̀rọ̀. wà á bóyá wà á yóò sùn ni o ìgbọ́sọ̀ ìwà ti wà á yóò sùn èmi gan máa useless nìyẹn. ṣé o ti rí torí pọ́sìlẹ̀tì yẹn mo ti rà sórí ẹ̀yìn má pa wà lẹ́bọ̀ kí ló bá kí ló kò ní ìjọra gan o. Hmm, gbogbo nǹkan lójú ẹ̀ máa rí. ìwọ náà

upload. Àlàyé original rap mélòó ló fún. Ah, ah, rap mélòó kẹ rap kan péré mo fún. ẹyọ kan. rap kan ni. àyìnà ah, ẹyọ kan. rap kan ni. kò jẹ́ ẹyọ kan lọ. orí ẹ pé. <laughs> àìná orí ẹ pé. ó pa ó ah. pé ah, eh, Pablo ṣé you dey warn me ni dis thing na abinibi o na follow come o no be ability o you sabi what o sabi. ẹ eh, rap kan ló fi gbẹ ilé yìí. nídìí iṣẹ́ yìí ó dá mi lójú pa. your head is there. wà á ah. bẹ̀. <laughs> mo ní láti ta ẹ lọ́rẹ̀ o wait. Pablo. lẹ́lẹ̀ sára náà. Pablo. Pablo èmi nìkan tó. ó ń bọ̀ máa múnú ẹ dùn. Pablo ah, ah. Ah. Pablo ò tí ì rí nǹkan kan. Pablo ò tí ì rí nǹkan kan àmọ́ lọ ṣiṣẹ́ ṣe fún Pablo báyìí o Pablo Pablo sáà Pablo you wan give me money. gbà lẹ́lí sára Pablo. ah I know. you never see anything. Pablo you never see anything má ṣiṣẹ́ ṣe ṣé wàá rí ẹni tó bá ní kí tiẹ̀ bàjẹ́ Pablo tiẹ̀ máa bàjẹ́ ni àṣẹ ẹni tó bá ní kó má dùn fún ẹ wà láì wọn nílùú lé wọn Pablo wí kí mi ah, Ọlọ́run. this one run rap. wọ́n ti dáràn ah. Pablo wọ́n ti jẹ gbèsè ń gbọ́ báyìí ah, wàá máa rí tajé ṣe àìná wàá máa rí tajé ṣe wetin wan drink sef wetin wan drink. Pablo wọn pẹ́nu mi ò kí n kan mi jẹ́ anything wey you give me I go drink. make I bring azu. azu. ah that might be ah. n bọ. azu ayé ni màá. Oh, Azu. kí ló dé tí o sùn. mi ó dẹ̀ ti lògùn ẹ̀ fún. gbogbo oògùn wọn ni mo ti lò fún wọn kódà láti ìjẹta ni wọ́n ti sùn last. àti ìjẹta ló ti sùn last. bẹ́ẹ̀ ni sà. kí ló wá dé tó sọ fún mi. mi bẹ́ẹ̀ sí ń lé ni dáàdi. so tí n bá sí ń lé mi ò ní fóònù tó lè pè mí sí. ẹ́ mi ò ní fóònù tó lè pè mí sí. àfihàn ṣọ́ ẹ ipe kó bá mi dúró tí kó máa wò ó láti ìjẹta ráìtì ò sọ fún mi pé à mọ́ mi o wọn ò sun àbí. òru la wà ń sìn ẹ ṣé òru ni màá pe dókítà ń sìn sórí nǹkan tó dálẹ̀ ṣé òru ni ṣẹ̀fẹ̀ pé dókítà kílẹ̀ tó ṣú tó yìí o ò mọ̀ pé ó yẹ kó pè mí wàá ṣe sorry for yourself Uh, Chief, my advice, speaker, admit, it, madam. so that she can be on our close watch condition tí mo bá wọn nígbà tí mo examine wọn nìyẹn it's not too fine by me uh, bp one is very you know, terrible so tí wọn bá wà wa ń bì you be able to monitor her please. Um, doctor eh, ó dàbí ẹni pé mi ò fẹ́ understand um, uh, situation ìyàwó mi mọ́ because pẹ̀lú gbogbo ìtọ́jú oògùn tẹ́ fún wọn dédé condition ẹ ò improve now. Eh, eh, kò rí bẹ́ẹ̀ chief àwọn oògùn tá a fún wọn yẹn ń ṣiṣẹ́ lára wọn but uh, the thing is ṣẹ́rí uh, shock yẹn has really gotten deep into her tán bá wà lọ́dọ̀ wa ń bì á lè monitor you know, uh, bá a ṣe máa administer medications yẹn fún wọn so that she can be on her watch. Mm. doctor. yes ṣe fi ìpè ìyàwó mi máa rí ìwòsàn mi ah, no no no no no no ó ní reason tí fi ń sọ bẹ́ẹ̀ nítorí pé tí ò bá ní rí ìwòsàn bí ó bẹ́tà sí bóyá kẹ rìfà wa lọ sí specialist hospital kan adé move lọ síbẹ̀ kò ń ṣe kò ń ṣe no problem with that. sari chief kò sí any problem nípa yẹn she would definitely get okay by the time tá a bá ti fi wọ́n sí close watch tá a dẹ̀ fún láwọn oògùn wọn. Just for her to be okay. I can assure you, she'll be fine. Okay. Uh, I believe in you. Let's believe in God. And uh, I trust you. Uh, trust God. Let me just uh, again Okay. So that, <sighs> uh, <sighs> <sighs> ṣé tájù ṣàdáyé lámúṣá. ah tájù tájù kì í ṣe oníwàhálà èyí ń ṣe jọ̀gbọ́n àmọ́ bó bá ti oúnjẹ inú ṣe ti tán tájù ò níyàn lára tájù tájù. ẹ ṣe ẹ kú tọ́jú wa. ọmọ dáadáa wa. ẹ̀gbọ́n ló ní kí n gbé oúnjẹ wa wọ́n dẹ̀ ní pé kí n fún yín ní owó yìí torí a tó ọ̀sẹ̀ méjì ká tó wá píkẹ́. Ah, <laughs> ah, ah, èyí ò wá pọ̀ jù báyìí ẹ̀gbọ́n ṣé o ẹ wá pé ẹ fẹ́ wá gbé lọ́sẹ̀ méjì ẹ má ṣe ìyọnu èèní di èèní lò kẹ́ wá gbé tájù kì í ṣe wàhálà ẹ̀yin ẹ kàn máa mú wọn wá kémi máa bá yín tọ́jú rẹ̀ ẹ sì wàhálà. right ẹ ṣe gidi wọn ẹ gbà ẹ kú tọ́jú wa náà aláàdé máa fún yín ṣe. o àmì Elédùmarè o èyí pọ̀ o bá mi o ádùn olóhùn ọmọ dáadáa. ṣé dáadáa la bá yín. ṣáàlì ṣáàlì. ọkọ mi ah, ẹ gbà mí kí ọmọ yóò fẹ́ lọlé o. <laughs> ọmọ yóò fẹ́ lọlé o. àgbà tí a bò kí ìṣẹ̀lẹ̀. tó ti tó ti tó ti tó. ṣáàlì báyìí ẹ ká máa lọ lé kóló wọ̀. báyìí sí ẹ gbà máa rí iná lẹ́sẹ̀ pa. bó lọ jà. a àjẹbùbá jẹ eyín ni. ẹ pàṣírà pẹ̀lẹ́ èyí sí i àwọn ọmọ àwọn ọmọ wèrè ó pọ̀ o olóṣèlú ti sọ wọ́n ẹ̀sùn kọ̀ mọ́. ọ̀gá mi fẹ́ẹ́ bá yín sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan rú mi lójú ní iṣẹ́ yìí. ṣé rí obìnrin tó ń gbé ọmọ kókó yẹn lọ ṣé ṣáálí àbíkílẹ̀ máa ń pè ṣóòrùn tọmọ ẹ̀sùn lánàá tí tí tí tí tí tílẹ̀ ìrìn fi mọ́ ṣóòrùn ló tún máa bẹ̀rẹ̀ lé ni mo fẹ́ kọ̀ǹfàmù ẹ sọ fún mi mo ti á o kò gbádùn náà ìbéèrè wèrè wo rò ń bí mí ná kí ṣẹlẹ̀. kò sí nǹkan kan mo kàn fẹ́ mọ̀ ni torí àwọn ọmọ yẹn oorun tó ń sùn lẹ́nu jẹ́ mẹ́ta yìí ṣẹ́ẹ̀rì ó lágbára mo fẹ́ béèrè bóyá ọmọ yẹn torí oorun tó sùn yẹ kó ti dàlẹ́ látẹ̀ni ṣùgbọ́n tó bá tún wá bẹ̀rẹ̀ pé ó bẹ̀rẹ̀ lẹ́nì ó ní bá nu mo fẹ́ kàn fáàmù lọ́wọ́ yìí. èsì máa ṣe yóò sùn yóò sùn wá ah. pàápàá. ìkúnlẹ̀ àbí àmọ̀ ọlọ́mà ló wọ ọmọ wèrè kẹ́ àyítẹ̀ ṣe yìí ó lágbára ọ̀gá mi ẹ̀dá ẹ̀wá ọ̀pọ̀lọ̀ mú ti ẹ̀ pè mí olórí burúkú rẹ̀ ẹ̀ sì ń ṣàlàyé mástà bàbá kó gbogbo ẹrù kó kó palẹ̀ mọ́ bí ọmọ ẹ̀ ṣòṣì ni wọn. ọmọ òǹkẹ́ òǹkẹ́ òsùn kí lẹ́ni ṣe náà ẹ bá bínú ẹ bá bínú. ẹ dá fún ẹ wà kò fẹ́ dá fún ẹ lọ bóyá bàbá yìí bàbá yìí ẹ má ẹ má ẹ ẹ ó ti pé mi bá gbóúnjẹ. ẹ ìṣẹjọ rẹ ẹ ìṣẹjọ rẹ ṣe bó gbowó ìwọ ń gbowó èmi ń ṣiṣẹ́ olórí ìbú táwọn ọmọ kọkọ kọ mú gbé bá tèmi jẹ́ wọ́n sùn wọ́n sùn wọ́n ra èsì ó máa ṣe wọ́n. Ah. one o. one one ni o. one o. wọ́n ṣeré o. one zero níjọ. níbo ló ti one zero. ó mú rẹ̀ ṣeré o. àbọ̀ àbọ̀. one one o. ṣé. tó mọ kọ́kàn fílẹ̀. tó mọ kọ́kàn. ó ń ṣe bí òtí. ọmọ. Oh, my pleasure. My Hello, sir. Hey, what's good? Benza. Benza. Benza. Yeah, but you want to be by, you know, for a couple of minutes in motivation play, but you guys are good. Ah, yes, sir. Ah, I mean, Messi. Oh, Messi. Ah. Cyril Ronaldo. I want Babo Dada. Oh, really? Èmi not to rí bẹ́ẹ̀, not to ti Ah, but kí ló dé tó jẹ́ pé at this time of the day, eh, Take pé yín wà school, You play ball ládùúgbò. Sir àwọn parents wa ò rí owó school san so and then àwọn teacher ti lára kún school ah. àtìgbà yẹn táwa bá jí láàárọ̀ báyìí ká play ball ká ní àgbà máa oh, so you guys are brothers. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n mi lele. àbúrò mi lele. oh really. mo ti lọ kọ. àwọn òbí ń kọ́. Ah, àwọn ọmọ mi wá wá ń lé bọ̀ wa ah, wọ́n ti lọ ta ẹja ni wọ́n ti lọ jẹja dáàdi yìí ń tẹja mọ́mí ilé wa lé. wọ́n ti lọ jẹja. ok i understand yàrá. wọ́n mi nǹkan ti lọ. Oh, oh, oh, what? Oh, I got you, I got you, I got you, I got you. Okay, um, Mọ́mì you want nílé? Bẹ́ẹ̀ sir. sà. Ṣé mo lè rí wọn? Ah, why eh, not? Ilé wa ò jìnnà, tá bá ti lọ sí state bar, kò máa yà sí wóró kan tó eh, wà bẹ́ẹ̀ ni. Uh, uh, uh, àdúgbò yìí rí bákan ṣe. In ah. fact, tí mo ṣe drive dé bíbá ìgbọ̀n mo manage ni. Eh. Ṣé mi lè bí mọ́tò mi gba ọ̀nà yìí. ṣé a lè fẹsẹ̀ rìn. a lè fẹsẹ̀ rìn. ẹ ṣọ́ pé kò jìnnà. ẹ sábà ti lọ sí ètùbà ilẹ̀ àkọ́mọ ayá sí gbogbo ọkọ̀ èsì wọ́n lè sọ àrà. all right then. Yeah. Ah, ah, ah. ṣé a tún máa gun bíríìjì ká tó dọ́dọ̀ yìí ni. bẹ́ẹ̀ ni sà. ẹ lè sọ pé ó safe. bẹ́ẹ̀ ni ó wà òkè àyè gbígbà ẹ̀ la máa ń gba lójoojúmọ́ ó dẹ̀ strong dáadáa. this place stinks. How lè she manage pẹ̀lú àwọn ọ̀dọ́ sí i. àṣà ó ti mọ́ wa lára. ṣé ẹ ní waste management board ní báyìí ni. Eh, kí ni dàbí nǹkan tó fẹ́ tó fẹ́ fọ́. Àwọn ọ̀dọ́ tí mo dáa, àti ìgbà tí mo ṣe sanitation. Ee, eh, eh, sorry, oṣooṣù. Omi lélẹ́yìn náà, bàbá bẹ bíríìjì yẹn ṣé bá lọ sí bíríìjì yẹn jáde kó sómi kọ́ ẹ tún jáde má sún ẹjọ ẹjọ lọ. ẹ bá gorí wọlé ọmọ ìjà ayé kọrin mo ní bẹ́ẹ̀ bá gorí wọlé ẹja ayé bí ọlọ́ba lábẹ́ tẹ àwa torí báwa lọmọ tí wọ́n sọ lọ́wọ́ lọ́wọ́ ọmọ ẹbí ń pa mí ẹbí ń pa mí o. bí o ṣe torí tí ilé ni mo ṣe gbà wọ́n wọ́n bá a dé kò dé mo rẹwà àmọ́ wà lọ́ọ̀lẹ̀ ẹ ṣe gáàsì ni màá fi o iná bí a tó wákàtí mẹ́rin wà á ní sùúrù náà ni òkú mọ̀ mi èfi bè pa yín. wákàtí méjì ládàá ẹ káàbọ̀ bọ́ọ̀lù ńkọ́. bọ́ọ̀lù inú ọ̀pọ̀ ọ̀ṣẹ̀ wọ́n ṣe ń ṣe à yes um, orúkọ mi Frank yes ọdún òbí gbé ní agbègbè yẹn bí báyìí yes and as a matter of fact mi gbé Nàìjíríà but explore new places from time to time bó drive lọ ní spirit mi kàn ní kí n wọ àdúgbò so ẹ try fún mi rán àwọn ọmọdé tó ń play football so wọn kò ah school yẹ kó wà at this hour so kí ló ti ń play football so mo ṣàdúró mo enjoy game wọn so at some point mo pè wọn you can engage wọn pé kí ló dé tí wọn sí school tó jẹ́ pé bọ́ọ̀lù ń gbá ní ojú títì wọn bá sọ fún mi pé àwọn òbí mi sanwó school àti okay. Um, ṣé wọ́n lè fún mi ní àǹfààní láti wá ní ìtàn òde ọmọ ṣe ń bá ìgbà. bàbá mi wọn dá abúlé nàgẹ́rì òkú délé ah, ẹ wò ó olùdòmọ ìmọ̀jọ pàrọ̀yìn ẹ̀ṣìyàn ni mo ṣìyàn ni bàbá àwọn ọmọ kẹjọ wò lórí ìdúró abúmọmọ wò ní bó ṣe wà ní ó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kẹfọ́ mu tẹ́ tó kọ́rọ́ ọmọ níléèwé lọ èmi nìkan bẹ́ẹ̀ ni tú ìwọ̀n ní mi rè èmi ni màá wá jíjẹ màá tó wọ́wọ́ òtùkúrú bí n jẹ́ wò mí bẹ́ ẹ̀wà kí mo gbé dání àwọn ẹni mo gbà á kọ́ ọmọ bẹ́ẹ̀ kan lè rún jẹjẹ níbi kí mo gba àwọn ẹ̀wà tán ni ọ̀hún yóò fẹ́ pílé bọ́ọ̀lù mi kan lọ pé kan tó débẹ̀ oúnjẹ àtẹ̀jì náà ó wù mí kí mi rán nílé ìwé ilé ìwù mi àbí mo parọ́ dẹ̀ wù mí ọkùnrin kọ̀ọ̀kan sí ọ̀la eh, mo fẹ́ tẹ̀mọ̀ pé àtúrìkìṣì kan lọ́wọ́ yes ó lè jẹ́ torí family ni eh, instinct mi ṣe gbìyànjú àti ìwọ̀n but I'm not worried like I said earlier, wrong um, my try to assist on my own YouTube because um, my sponsor education. Ah! Yeah. Bàbá mi ó lè dúpẹ́ ni orí bó ṣe fi wo ebi náà ní ẹfẹ̀ fò ebi ló fi pa á. ebi ń pa ok it's okay it's okay ṣé mi ń pa ẹ́ ní jókòó má it's okay. olóòjẹ ìyá ní ṣe ń bàbá mi o olódùmọ̀ yàrá mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ìní ṣíṣe ìní ṣílẹ̀ tẹ́ ìní tójú lẹ̀ mọ́lẹ̀ ìyàn máa lọ láyọ̀ bẹ́ẹ̀ ìyàn máa bọ̀ láyọ̀ nẹ̀ ní ṣe ń bàbá mi bí mo lè dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ọmọ mi àárọ̀ nílé ìwé. Bàbá mi a máa ju iṣu òyìn akéèrè oko ló bá ẹ̀yìn akódélé lọ́dún bá olóòtú mọ́ rè nínú ìṣiṣẹ́ nínú ìṣilẹ̀ tẹ̀ nínú ìtọ́jú ilẹ̀ mọ́lẹ̀ àìmọ̀ ṣe o. Òwò ìmọ̀ àlọ́ gbábọ̀ lójoojúmọ́ àbí. They are good boys. They are good boys. Ẹ jẹ́ kí n gba phone contact sí. Mi ni fóònù yẹ ọ̀hún tọ́mọ́sọ́bẹ̀ kí mo mi lò lọ́wọ́ màdì bẹ́ẹ̀ ni mo fi wí ibi mọ́tò mẹ́sẹ̀ bẹ̀ lọ́ọ́ fi kú sọ́bẹ̀ ọ̀dà mẹ́mọ̀ wà nínú ọbẹ̀ gan atẹ́mẹ́jẹun ní ẹran ni mo pè é mo kàn fi ẹ̀bà bẹ́ẹ̀ ni mo fi gbé mú ìfúnù mi rè láti gba bẹ́ẹ̀ náà lẹ́tì ṣiṣẹ́ mọ́ tẹ̀ ti bàjẹ́ rẹ̀ mí ni fóònù. ọ̀rẹ́ wa kan ti dádì rìn ràn lọ. yes sir yes sir ẹ̀yin mọ̀ wọ́n rí a jẹun a jẹun iṣẹ́ o ìsìn ọ̀kẹ́yìn kí n bọ́ ọ̀nù bàtà yẹn. Mo gbà mọ́. Ah! èṣù Ah, bàbá mi kò tún sílẹ̀ ọlọ́pàá náà. Ah! wo ṣìnà ṣàlùkù ṣàmọ̀ mímọ́ mímọ́ mi. àbẹ̀tẹ̀lá ọ̀tá gbé ṣayé ìdààmú àdúgbò ni o. má stress mi mi ò ń ṣe ìyá rẹ̀ gba ẹṣin fáǹsì ẹ̀ tó ń bí kò jẹ́ jẹ́jẹ́ kí ara ìyá ẹ̀ wá ibi kan rí òun mọ́ ṣe ń òun bọ̀. ṣálì pẹ̀lẹ́ báwo lára ẹ̀ báyìí ogun tá a fún ẹ ṣó ń ṣiṣẹ́. kò ṣiṣẹ́ ah. orí kan sọ mí ni ah, sún mi. kí ló tún wá ṣẹlẹ̀ báyìí ó ní wọn la fẹ́ kọ sí gbẹ̀du eléyìí báyìí. ọmọ mi kọ. ọmọ ẹ wà ń bẹ́ẹ̀dì ó ń relax ó ń ṣí fáǹsì lórí bẹ́ẹ̀ ó ń sùn. èèwọ̀ ní báyìí a tún máa wo ìyá a máa wo ọmọ ní báyìí. eléyìí báyìí. báwo ni alfa àìná. báwo la rẹ̀. owó ti èyí mi. bákan náà. ó ṣe lè. gbogbo orí mi o. ẹ̀yin bẹ́ẹ̀ ṣe lọ báyìí bẹ́ẹ̀ ṣe lọ ló ṣe ń pariwo pé orí ń fọ́ mi o ẹ̀dọ̀ ń dùn mí o katapila o yé mọ́mì mi o wo bó ṣe wà náà nìyẹn o kò dákẹ́ ariwo o. ṣé kí wọn náà tíra lájọ káre jana anyway èmi ti bá gbé nọ́ọ̀sì wa o àǹtí nọ́ọ̀sì ẹ bá mi check ẹ̀ ká mọ bóyá ọ̀pẹ̀ o. ṣé wọ́n ti jẹun. màmá má jẹ pé wọ bras ojú oúnjẹ nìyẹn wọn kọ́ bàìsí bẹ́ẹ̀ kò fọwọ́ kọ kò mọ mi jọ o. Charlie jẹun náà. Kò lọ ni, kò lọ. Má o ah, jẹun. O jẹun. Okay. Ẹ má wọrí, Ma, please wọn drug and kọ́ tó lo àwọn ògbìn tó yẹ kọ́ ti wà ókè. Hmm. Ẹ má wọrí ṣẹ̀bọ̀. Bọ̀bọ̀, àbí kó yá wà ókè ni o. Àbí kó wà ókè because the street is calling our names and we have to answer the street. Àwọn babaláyé wa ti ń for us. Wo tó bá yẹ pọ̀ mọ́ ẹ ló sick báyìí máa gbọ́. Àbí bọ̀bọ̀ ó sì gbáyán mì ní. Gbáyán bo ó gbáyán mi báwo ojú ọmọ náà ni tó ń ṣeré ni tó ń wá èmi ni stop now ó gbáyán mi ọ̀gbẹ́ni tó bá gbáyán mi tètè pọ̀ o because o mọ̀ pé kò dáa fún ẹ̀tẹ̀ ọmọ tèmi ńkọ́. wọ́n wà nù ilé wà nù mí lé sí i. ìyẹn ló kàn mí sí ẹni tó bá gbáyán mi kó tètè pọ̀ if not má tọwọ́ bọ̀ ẹ lọ fún wa pọ̀ ayọ̀ wèrè wo ayọ̀ mọ̀. baby tàbí wọn ni ìyá ọlọ́mọ wẹ́wẹ́ bó ṣe ń gbélé ló ń gbéyàn kàn mí mí mí mí mí tiẹ̀ ṣeré gan ṣe ẹ ni ṣó burúkú ẹ ayanwo ni àwọn ìyá láyé ẹgbẹ́ ni ṣó burúkú ni ẹ ni. torí ó ah, sì kúlẹ̀ ẹ máa wọ ẹ wọ rẹ o ààrẹ ah, ti sú mi o lórí burúkú bóyá ń bọ́mọ kékeré jánu lé ṣó burúkú ni ẹ ni. àárọ̀ ò nà máa bọ̀ náà. factory so. And get prepared fún distribution sir. ok ọmọ um, uh, necessary things láti ṣe náà. yes yes sir. àdójú uh, necessary things ọgbọ́n what for the fún mi lábò. ok sir. What's sí problem. Um, sir ṣé kí n ṣe fẹsùn ronú sir. ronú no no no ronú ronú for what no ronú. ok sir. Okay. um, bye, sir mi ò ní fẹ́ kó fún ayan lọ́jà má fún lọ́jà mo mọ̀ pé owó tó jẹ wá owó yẹn ti ń pọ̀ díẹ̀ ẹnu ẹ̀ dẹ̀ dùn so consignment tó dé yìí má fún nínú ọjà yẹn rárá sọ pé èmi ni mo sọ pé kó má fún. ok sir. ṣètìgbọ́. yes sir. have a great day sir. Oh. Pablo ọjà ilé oníṣòjò àwọn ọdẹ o ilé gbẹjú tàtẹ̀yìn wa lọ. Ah, ìdúnyàn gangan nìyẹn. àmọ́ resto power two ni price ilé. Ah, resto power two bí báwo kí ló ń ṣẹlẹ̀ owó yẹn pọ̀ náà ọmọ tí gbòòrò ṣe rí. ìgboro kò sí bí ìgboro ṣe fẹ́ bàjẹ́ tó ọmọ ọlọ́jà gbọ́jà kò bá talé ìyá ẹ̀ kò talé bàbá ẹ̀ kọ́ lọ́jà ṣáà ti wà á àìní n bá yọ ẹ kò sí wàhálà tó bá jẹ́ bẹ́ẹ̀ oyin ti lọ nìyẹn. ìgbà òní lókà máa wọlé. wọ́n ṣe bọ́ láti náà títí weekend ó máa tẹ̀ ẹ́ lọ́wọ́. I en reçoit, là, là. ọjà tó wà wájú yìí mo ń ṣọjà kékeré ọjà ti wéṣù tó wà tuntun mo ń fúnra báyìí tó yù lọ ẹ. kókó lọ fà náà kó lọ fà á máa sọ fún wọn kó ti gbéwó lórí ni torí gbogbo nǹkan ló gbéwó lórí nọ́mà á ní pé kó fún wa lópinì ọ̀hún bá ẹ máa ṣe náà nìyẹn ó máa jẹ ó máa jẹ ṣá. nǹkan tí mo fi láìkẹ ni iṣẹ́ ti yé ẹ gan. Ah! iṣẹ́ tí mo fọjọ́ àárọ̀ mi kọ́ kó má wàá jẹ mi iṣẹ́ kan tí mo mọ̀ ó ah, gbọ́dọ̀ ah, yé mi pa. irọ́ o ah, Pablo. ó ní kọ́kọ́ ló ń ba àwọn ọmọlọ́ba lọ́ba làwa náà bóyá ń lọ là ń tẹ̀lé kò sí kankan bẹ́ẹ̀ lẹ́yìn ká sọ fún àwọn ọmọ bá yẹn pé àwa nǹkan tẹ́ ń bá àwọn ọbẹ̀ yín o ó ti gbé olórí o wọn ò ní choice wọn máa sanwó tiwa ìyẹn táwọn bá ti fún wọn lọ́jà tó wọná ilé tukù kan sanwó. tágùrù ẹ bá ti mú wọn ọmọ àwọn torí tó ìwà yín sá ò lè jọjà àwọn náà dẹ̀ lè jó wọ́wọ́ wọn tágùrù bá ti wá mú wọn máa kó wa máa kó fún wọn akọ̀ máa kọ́ mọ̀ pé o ti dọ́bù dọ́bù. bó máa jẹ nìyẹn ajé abúgbàjẹ o. Pablo Pablo maybe Nigeria I know I believe in that. Ah. máa gùn jẹ ṣé ló ibi tó ń ṣeré kí ló fa gbogbo lójú ah, ah. ẹ máa wọ wèrè apárí ó lè kò ní dáa fún ayé máa bàjẹ́ olóṣù. pablo ọyá sọ ọkọ ọmọ ọkọ bá tó lóúnjẹ bẹ́ẹ̀ ń ṣe ọtí tán. ṣe ń gbádùn mm. ah. ó dùn. àmọ́ mẹ́rin bí a ṣe ń gbádùn ni àìgbádùn ah, mm-hmm. yìí pọ̀. ká dúpẹ́ lọ́wọ́ wọ̀dà Frank àtijọ́ kí Mr Frank bẹ́ẹ̀ kọ́ tó wọnú ayé rẹ̀ kọ́ tó wọnú lérí abẹ́ ẹ̀rìn bí sami jẹun lọ. ètò ògúnfe ni mo ṣe é bẹ́ẹ̀. Mm, bẹ́ẹ̀ ni torí ẹ̀ náà mo ṣe ṣe yìí bẹ́ẹ̀. àlọ́ bẹ́ẹ̀ bó dé ìpàdé ńlá náà tó dágọdọ gọdọ kí ni bá ró màá sọ bẹ̀rẹ̀ nínú. ẹ stop ẹ. kọ́sí ẹ̀jẹ̀. mo ní kẹ́ stop ẹ. ẹ ló sọ̀rọ̀ ẹ. bàbá rẹ ni. bàbá rẹ ló ń sọ̀rọ̀. bàbá gbogbo ẹ náà lọ ti bọ́nú. ẹ̀rọ mi ò tí dé mú wa àǹdí lónìí. ẹ ní sùúrù ẹ̀gbọ́n kan tó lọ sọ fún yín ni ẹ bá kílẹ̀ máa ń ṣe báyìí. ṣéèsì. <laughs> kò sí nǹkan kan ta ló ń ṣènáwó tírú ilé ìfikàn wa. ẹ sọ èèyàn mi ṣe ìnáwó mo tún jẹ fáwọn ọmọ mi ni wọn hmm. jẹ <laughs> hmm. ká jẹ pọ. olùwà sí ni káfọ. sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. wo ọmọkùnrin kọ́ọ̀bà fẹ́ kí lùkúlùkù pa ọ́ kọ́ọ̀fẹ́ kí sẹ́gbẹ̀rẹ̀ yìí gbé ọ lọ kọ́ọ̀dà yẹ̀fẹ́ kọ́ fún fi ọwọ́ de tọmọ yẹn mọ sọ tẹ́lẹ̀ náà wàyí ìjẹ̀bú da jèṣà sùn méjèèjì ní mèrè o. mẹ́ẹ̀dá mẹ́ẹ̀dá ẹ̀ sùn ọ̀ kọ́bọ̀ wá ti bí ọ̀rẹ́ kọ́mọ orúkọ rẹ̀ náà fún àjàsá kọ́ọ̀bá tó ọkọ̀ oúnjẹ ẹ̀ tọkànnà apá ọ́. òní ìbẹ́ẹ̀ ni màá fi hàn pé ṣégè ọ wà lẹ́yìn fúró ṣégè bansa dáàbòrò bá ṣégè yé ni bẹ́ẹ̀ ni wàá rí pọ̀. má pera ẹ ló kọ kó kọ torí oúnjẹ jọ ó dá àwọn sùn ọ̀sán yóò lè gbé kọ́ gbé kọ́ bẹ́ẹ̀ ni ó ń bẹ́ẹ̀ ni gbé kọ́ nílé ayé ẹ bẹ́ẹ̀ kí wàá fi kú mọ́ fi olúwa sórúkọ ọmọ mi mọ́ torí àtìgbà kí mo ti bí ó forúkọ ó fi olúwa sí ó yọ bẹ́ẹ̀ nì mọ́ forúwa sí mọ́ gbúdọ̀ rọ́ rẹ̀ níbi. ṣé èmi tí mo ti wá mu ògógóró tí inú ti sí tí mo ti lápẹ́tà kí n má jẹun. apẹ́tà ìtòrí burúkú wọ́n fún mi lọ́wọ́ ọbẹ̀ ni. ǹjẹ́ ńlá. ẹyin ọmọ wò bí wò bí mọ́tì rẹ nì ìwọ kọ́ làkọ́ bí ìyá ìtàn tẹ́gbọ̀n rẹ̀ máa sọ yẹn. ló bí ṣáájú ìdí oúnjẹ ni mo ti pa máa pa ìyá mi. ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sùn dà wọ́ máa ọ̀la sọ̀rọ̀ àná pa àná pa kájọ ni ó yẹ lọ́nìí àwọn àgbà àgbà àpàlùmọ̀jọ ẹni bá ká. ẹ fẹ́ pa bàbá yìí ẹ fẹ́ pa bàbá yìí. á pé ọmọ sí i bó o bá sì wà fàgídí ṣe nítòjú rẹ bá padà rí kó o fara mọ́. èmi ò ṣe eléyìí tọ̀tún tó sì ò ní ṣẹ́bù àrùmọ́dà. gbogbo rẹ̀ ti dàrú is not just another one. It's a blockbuster. Sinimá titun mo rẹ́ ní kejì. Ọ̀rẹ́ àtàwọn tímọ́tímọ́ pẹ́kípẹ́kí ni wọ́n sún mọ́ra wọn. Òyìnbó yàwó ló tọ̀tọ̀. Lóbìnrin bá dọ̀tá obìnrin. Kò sí ìgbìmọ̀ láàrin wọn làṣírí bá tú. Ló burúkú bá já ló burúkú. Ló burúkú bá já ló burúkú. Ló gbogbo ìtira wọn lórí àwọn ọmọ tán bí kí ló dé. Gbogbo ìṣe bẹ̀rẹ̀ kò sẹ́ni tó yé. Suspense ló yí gbogbo ni. Ó dìgbà tẹ bá wo múvì yìí. Mo rẹ́ ní kejì dé ìparí kẹtọ́ máa tó jẹ́lẹ̀. Sinimá titun mo rẹ́ ní kejì. Iṣẹ́ baba iṣẹ́ ni. Produced by Modoke Alabi. Direct directed by Muhyiddin S. Ayinde starring Kiki Bakare Yinka Solomon Bọ́sẹ̀ Akínọlá Ládé Fọlárin Dúpẹ́ Alábí Ọbátidé Kelvin Sani Ìgbòlagadé Ògbónú Kẹ́mi Àgbésìn Kẹ́mi Victoria Jebola àti Akọ̀kẹ́ Ọpẹ́ Òkúọlá Victoria Deboye Tóbi Ọ̀làsìkò River Gold Olúwapẹ̀lúmi Káyọ̀dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láì tá pé àkọlé ẹ̀ ní Mọ̀rẹ́ni Kejì ó ti jáde báyìí kásàgbà mo tún wò ní o rà bọ̀yọ̀kọ̀ bíi náà Ọ̀làsìkò àdéhùn bí òkè ìkòtò kẹ́yẹ ẹgbàá bẹ́ẹ̀. يا بسنعي يعلم ما بين أيديهم وما خلفهم إما سامي مكامة أبو عبوية مكامة أبو عبوية ó yá bọ́lẹ̀ kí n fòfò fún yẹn lájà ẹ̀ lórí dànù. oríta mẹ́ta àgbà ìṣálá ni mo dé yìí o níbi tí gbogbo ti yọjú ọmọ ọlọ́mọ níbi tí àkàlàmọ̀gbò ti yọjú àwọn òkú bàbá yìí kọjá àfẹnuròyìn kí ló dé. ọba àràlàkọ́lé ẹ̀ àràkàkà àràkẹ́lẹ́ bó ṣe ń gbọ̀tún yọ sí wọn ló ń gbòsí yọ sí wọn. bẹ́ẹ̀ ló ń gba gbèdé méjì yọ lága. ibi tó ti rí àbàmì agbára yìí kò sẹ́ńtọ́ yé o. ìsinimá yìí ni kẹ́rẹ́kẹ́ wò ó gbà. àdé àjíbóyè mega pass ló produce ẹ̀. wíìdì ní ẹ̀sà yìí dé ló direct ẹ̀. arìnrìnlọ́lá ni yẹ fẹ̀kẹ́ sọ́yẹ̀rì. kọ́láwọlé adékúnlé ṣàlì ọmọ ara. victoria kọ́láwọlé ọmọ tìdé kẹ́vin. yínká sọ̀rọ̀ adé àjíbóyè mega pass. victoria adébóyè ṣàlẹ́wà yusuf basira abẹ́rẹ́ taniola olùbẹ́là ìyá dábìrà tó sì tẹ̀mí tẹ̀dí abọ́lájí simple àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ìta pé àkọlé ẹ̀ ní ọmọ ara ẹ̀ tó gbé ojúlọ́nà sinimá láméjì yìí o area boys àti ìta pàkọlé ẹ̀ ní ìyàmú fún olómi ọmọ ara làkọlé eléyìí o ẹ̀ tètè ti yín o lásìkò adéorí ọ̀kẹ́ kò tọ́ tẹ̀yẹkẹyẹ gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá nínú lọ́dún. sísá ti emele jatijati. la betelawa oh na betani la betelawa àwòpè kólódó máa mọ̀ àwòpè kọ́lọ́nà máa mọ̀ ọ̀nà. bí wọn ò bá ti gbé sàrà wọn kọjá mọ́ṣáláṣí hmm, ìdààmú àdúgbò ní wá labule, labule. òfeṣù lábúlé lábúlé Oh.